တရားလိုပါလေခန္ဓာလို့ဒီကံလို့ဒီကံအားလုံးရပါဆိုတာဒီကံဒီသလား

àwọn àtìgbọ́yé àwọn wà ìlà kí á dáwọ́ lẹ̀ ní orí èèyàn orí nílẹ̀ lára tájọ ní kò sí ẹ̀là kò sí nàlẹ́ sọ̀tún àbí ìkọ́tù kan tó jẹ́ kò fẹ́ nìyí o àbí wọ́n sọ̀rọ̀ àwọn ẹni táwájú dáadáa kò sẹ́yìn àwọn àkọ́kọ́. Imam Malik kita mengalami dengan orang-orang Jawa ini. Ini merupakan hadis yang kata orang tó táwọn tó kọ́ káàdà wọ́n lè dà ẹ̀yọ́ mẹ́jọ sọ mẹ́jọ á kò sí èyí kankan kò sí èyí ẹ̀ ẹ̀ ní orí lọ́dọ̀ àwọn máa ń yà táwọn tó bá ń tẹ̀lé ẹ̀ nínú wọn náà sọ ìgbé lọ́dọ̀ ẹyọ kan láti máa fò káwá ní àwọn olùkú nǹkan kátó káwọ́ wọn yà ìyẹn náà àtìgbọ́ yé lórí ọ̀nà èyí kò sẹ́yìn. Tá a bá ní àwọn ìgbàlọ́ àtìgbọ́ káfẹ́ kájú ààrẹ àgbàlọ́. Tá a bá yẹ ká tó tán tá a gbàlọ́ àtiwájú tá a lọ lòkú tá a lọ àti ìlú káwọ́ wọn yà. Ìkáwọ́ wọn yà bẹ̀ àtìgbọ́ yé lórí sẹ́yìn bí màmá tó ní wà tó lọ́ wà wà àyẹ̀wò ẹ̀rọ lọ àkókò ọkọ rẹ nítorí àkókò ọkọ rẹ mo ní lọ ọ̀la lọ sí. nígbà tí ọba ìjọba àwọn ajá máa ń pè é ìwà ọ̀rọ̀ rẹ. iṣẹ́ ń pè ní cooperative ọ̀nà tí àwa èèyàn kan tàbí ọ̀nà ká cooperative nígbà tí ẹ̀rọ àwọn ọ̀rọ̀. ဘုရားရှင်မှာတော့အမှန်တရားပါလို့ဒီရတာဝါလို့မာကပ်ပေါ်ပြီးလွေပါမကြပါလို့နာပေါ်ဆိုရင်ဘနဝလာမှာတရားဝါလို့မရမရအာမေန် kọ̀rọ̀ sílẹ̀. ọ̀nà wọn láàmú àgbàjára wọn lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ rẹ̀ kan kó ní ọkùnrin ìyárọ̀rọ̀ náà máa ń tọrọ àrọ̀ nínú ìdánilówó tó bá ti mú àǹfààní wá fún ìtọ́jú àti ìlú ìwọ̀n. kékeré ẹni tó fẹ́ yá fún ó gbọ́dọ̀ contribution ẹni gbọ́dọ̀ àlè wá yá fún lára lọ́dọ̀ wa láì fi fi wọn bí ara wa síbẹ̀ náà ẹni ara wa náà ó tó lè yá wọn ó lọ tó bá ó lè yá àdúgbò ẹ̀kọ́ nígbà tó yá wá ń bẹ ní yẹn gbèdé wá ń bẹ ní ìdókè wí ara fi ìta ọ̀dọ̀ wa. ilé ìwé ẹ̀jọ́ náà ti sọ yìí ó ti kọ́ ní ìlú ìdí ìta ọ̀dọ̀ wa. ọwọ́ abẹ́ yá ọjà kó lè yàjọ àwọn méjì àní gbọ́dọ̀ kò lọ. ó lè yá wá ń bẹ ní ìta ọ̀dọ̀. mo tí ó bá san owó àwọn àwọn ènìyàn ọ̀dọ̀ owó tó máa tún padà yẹn tíbi títà ọ̀sẹ̀ wà ní owó yá èyí ní ọmọ wà ní. ṣé ó lè sí lé lórí owó kó má san tó lé kó náà ní ọmọ ìṣòro àwọn tẹ́ tẹ̀lé sí madam béèrè mi torí nínú ọjọ́ tó mọ̀ ọ̀rọ̀ yìí à síwájú ọjọ́ bẹ́ẹ̀ wájú pẹ̀lú ọ̀rọ̀ ìkòlè ìgbésẹ̀ tó ìfẹ́ sọ̀rọ̀ nínú sára ìlẹ́lẹ̀ mo ti sọ fún mo ní adó tó ní ọkọ̀ ọ̀bẹ síwájú wá bí ilẹ̀ wájú dábẹ́ lọ ẹ̀ ní tẹ́sí ló béèrè tẹ̀lé ìdọ̀rọ̀ tẹ́sí bá sọ pé ọjà àtọ̀já kò lè já ìwé ìjọ máa fún wa ìtẹ̀ béèrè ìjọ ana ẹ̀rù tí ìlú abẹ́gbé ìlú sọ ìwé táwọn ìjẹ wíìlì sí kò sí táyì torí ẹjọ́ wà bẹ̀. bẹ́ẹ̀ wá jọ abẹ́ kí n lọ́jọ́ rẹ̀ ẹ má lè yùn mí dáhùn dáhùn lórí mi. tó tẹ́lẹ̀ àmọ́ lọ bí bẹ́ẹ̀ ni. sọ́yì ṣé ẹni tó kọ́ ní kúrú yìí sí kàrọ̀ tó wá fẹ́ yáwó kọ́pù tó dẹ̀bi wá náà kó mi o kó wá yá wọn lè mi. ṣé ó lè gbẹ tí títà ọ̀nà kó má náà fi yóò kù mà èyí tó ní títà ọ̀nà ńlẹ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀gbẹ́ bí kò ṣe é gbà yẹ ọba sá. òye ọba sá ọ̀nà kó ẹgbẹ́ ti dìrí tẹ́ títà tó ṣẹlẹ̀ jẹ́ náà àti ìkọ̀tà ọ̀yá wa ń lè ti fi dà wọ́n lọ́wọ́ Kurban dong, ya kamu dulu òkè bóyá wá ń ọ̀sẹ̀ àkọ́kọ́ àbí ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ tá a ṣe lè fẹ́ òkè bẹ̀rẹ̀ àdúgbò lẹ́yìn ìpàdé òwò. ìgbà ti ọ̀sẹ̀ ẹlẹ́gbẹ̀rún yóò máa wọ́n ìgbà ti ẹlẹ́gbẹ̀rún bá kọ̀ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀rún kọ̀ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀rún kọ̀ọ̀rọ̀ òun wá wá àbàfàyè àbí bẹ́ẹ̀ kọ́ ni àáfà yẹn bàtí káyọ̀ tá a bá fà yẹn owó tí ó sàn yóò lè fi lọ́yà. kọ́ọ̀tù ìṣòro náà wọ bàbá wọn jẹ́ lẹ́yìn ìgbà náà ìyáàjà ìgbà ìgbà owó lọ́yà lọ́rọ́ fi lé ìdílé lọ́yà kó bá tà ìgbà lọ́yà ọ̀rọ̀ ló ń yọ lọ́yà tá a bá ń ṣe kọ́pẹ́tì yàtọ̀ sí mandarin àbí ní sílé contribution bá ń dá a máa ń dá owó kan ní owó ìjọba fún ní bí bí náírà ní ọ̀nà náírà ní ọ̀nà àdúgbò ẹ̀kọ́ bí sáyìí di owó tó jẹ́ ń lọ sínú àkáǹtì rẹ̀ yẹ wò lákàá wò lákàá pé o ti àtọ̀ ìgbẹ́ ti lọ wọ́n ní ẹni ọ̀nà àmúlọ̀ ọ̀rẹ́ rẹ̀ àwọn ìlànà wọn bá jẹ ìyẹn ọdún àwọn ọbẹ wà fún ọmọ ẹgbẹ́ bọt kì í sábà ní ìṣòro fún wọn àjẹmọ sí ìgbẹ lọ àwọn tó kún gbẹlẹ sí ìgbẹ lọ ní ọgbà tó kí ni bàbá yá ní wọn lọ yà ló yọ ọ̀rọ̀ wà torí ìrẹsì wà. nígbà tí táwọn ọmọ ọkùnrin padà wọ tí wọn bá tẹ̀lé sí ó apply fún àwọn ìyàwó ní wá owó rẹ̀ àwọn tó ní ẹ̀sìn wọn yà àwọn ọmọ ẹ̀ lọ́mọ ìyá pé kẹ́kẹ́ kan lò náà títí tá a bẹ̀rẹ̀ tó apply fún owó ìyá kò sí lẹ́nu torí owó olówó olówó ti wà lábẹ́ lẹ́wọ̀ yàrá ìdílé tó àwọn kan pọ̀ báyìí tó wà ní ọkọ̀ ìdí kò wá fáwọn ṣùgbọ́n a kò lè sọ wípé kọ̀ọ̀kan ti outside the bá a sọ. sára ìlú bọ̀ tó ní ìdí lọ́rọ̀ àwọn ènìyàn. ó lè fi ìjọba pọ̀ ní ẹ̀kọ́ ẹ̀ sí i. táwọn agbóhùn ìgbà wà pọ̀ ẹ̀ sí i. tí ò bá wà pọ̀ ẹ̀ sí i. oṣù ní wọn ti wọ́n mo rò pé mo ti jẹ́ pàdánù nínú ìwọ̀n ìdìbò ní pé ọlọ́run ọ̀la náà ẹgbẹ́ ìwé ààrẹ ló sọ̀rọ̀ náà. Káàlù jẹ́. nǹkan tó pọ̀ sí nínú náà. Thank you. và một ở đây Wah, mau jadi impor. Jadi very nice. Jadi dia là sebab punya interview sudah AM punya administrasi ini aman orang orang kita di dunia. Wajah administrasi kerja. Kerja ini chúng ta torí pé owó sẹ́yìn àmàlẹ́ mo má ta ẹni ìyá kọ ẹni ìkọ̀bá ta fún ìwádà ìdílé tó a ti ń ṣe kí ká di ìwà ìdáàmú ní ìdàgbàsókè a kò pé wọlé ìgbà tí ìṣúra ìṣúra kò kí ń dúró ba ìwé kọ́ àbá sọ̀rọ̀ bí a ti ti ṣe kọ́ àyẹ̀dẹ́gbọ̀n mi àkọ́kọ́ mi. والمعاني لا للألفاظ والمعاني يجب يعرض الدعاء عليه هو يعني دعاء في شيء هو يعني أبدا so tó bá dá wọn mọ tó bí yẹn náà yà fi ní ìta tó lè mọ lọ lọ kódà wọn náà bá wọn ní ìta wọn tó di ẹ báyìí torí pé adìyí kí ló adìyí nígbà tó wọ́n wá ta ní ọ̀rọ̀ nígbà lónìí àbí lọ́wọ́ adìyí nígbà àtúntò táwọn ìlú ọkọ̀ tó gbàgbà yẹn yóò tún lè bá ń jẹ́ tẹ̀lé lọ́wọ́ yẹn ìbá ní ilé lọ́wọ́ ní ìfà ìyá wọn fà ìyá tí wọ́n fà ìyá wọn ní ìjẹ́ bẹ́ẹ̀ ọ̀pá ha níbi ẹni níbi ẹjọ́ wa sáyẹn pọ̀ jù bá ọkọ̀ délé yìí lọ ẹbẹ yìí náà lẹ́yìn sáyẹn àwọn ojú wo yìí náà ẹni tó ta sàánù ojú bilẹ̀ lẹ́yìn náà lóyún jẹ́ ń sáyẹn ju mi jẹ́ ìwé rẹ̀ lọ àwọn jẹ́ ń sáyẹn rẹ̀ àwọn náà wọ́n ń sáyẹn rẹ̀ àwọn mi àwọn jẹ́ ń sáyẹn lọ́wọ́ mi níbi ẹni dáhùn ọkọ̀ ọlọ́run lọ́wọ́ ló lè ìṣèlú ló wà ní àmà ọ̀rọ̀. Ìjẹ́ ìlà ìpọ̀, ìjẹ́ ìlà àmàbí òní jáde ọ̀pọ̀. Ẹni kan sọ̀rọ̀ rẹ̀. Ṣé wàá máa ń jà ó? Àwọn onímọ̀ àbíyí táwọn olóṣèlú dáwọ̀ tí máa sọ. Kọ̀lẹ̀ ní jẹ́ lẹ́sẹ̀ lọ́sọ̀. Wọ́n dá ọjà ní orí ìgbà wọn. Ìgbà àwọn ìgbà wọn ní ọ̀gá ìyẹn wọn lábẹ́ yìí láàrin náà ti ń lábẹ́ àwọn yẹn wọn jọba tó dáa abẹ́lé ń di ọ̀dà ibi ọbẹ̀ yìí láyá wà ẹ sọ̀rọ̀ ẹ́. àbí bẹ́ẹ̀ kọ́ ni. Gbọ́dọ̀ ẹ̀gbẹ́ tẹ̀ bá lẹ̀ fún yìí àwọn ẹni òsì náà lọ sọ́jà báyìí ẹ̀gbẹ́ ìta àbábọ̀ títẹ̀ ọwọ́ àti ìjọba tẹ̀lé ìdìbò ìjọba tẹ̀lé láti ìbọn fún ìbáyìí. Bẹ́ẹ̀ ni kò tẹ̀ wá, a ní àní jẹ́ ìta yìí, nínú kéré nínú jẹ́ ìta ìfẹ́. Ẹ̀ka ìta ìta ìta láti ògùn ẹ̀ka ọ̀kan ẹ̀kọ́ bọ́ iye ẹ̀ lọ́sùn yẹn ti àpò ẹ̀ fún ẹ̀ lọ́sùn àbọ̀sùn wà lọ́sùn bá wà lọ́sùn tán gbọ̀gbọ̀ lọ́sùn ilé wa ń sáyìn wá sí i ìdíbi tí mo lè lọ ọ̀gá ẹ̀ ń sáyìn mẹ́rin ẹ̀yin ìta ẹ̀yin náà máa jẹ́ ìsáyìn náà ẹ̀ máa ẹ̀ máa wá sí ìsáyìn ẹ̀wọ̀n ní ẹ̀mí tó ń láì láàrin ara yìí ìgbẹ́jọ́ rẹ̀ bá jẹ́ ìwádìí ọlọ́wọ́ ẹ̀jọ̀ máa ń rí ẹ̀rọ kò sí ibi ẹ̀yìn náà mà ẹ̀ mà ẹ̀ mà ó ààrùn ẹ̀ ẹ̀ tó reality ni òṣìṣẹ́ ìjọba àdúgbò bá ti lọ́ba ẹ̀yìn ìmúra ń dábàá tó àdúgbò bá lọ́ba bó bá ní aláìsí ìyẹn nu aráàmù ló ń jẹ ọ. Tọ́ba wa ara ìdí dáadáa kó tó wá fún kòkòrò rẹ bá tẹ̀lé. Bẹ́ẹ̀ ló ń kòkòrò ló ń ra ọ. Ẹ lọ ní ìdílé kọ́tù. Pẹ̀lú kó ti ká kó tó kòkòrò rẹ dé. Ọ̀gbìn ti mú wá lọ́wọ́ ní ìjà rà. Bóòlù kù sí. Ìtọ́nà tó lọ́la àdúgbò ti tẹ́lẹ̀. Bọ́bá yìí tẹ́lẹ̀ ní lọ́wọ́. Lọ́wọ́ wọ́n ó dèbí níwájú ọ̀nà àmọ̀ tó kọ́ ọ̀dùn ìwúrọ̀ ẹ̀ lọ́ba yẹn ká yẹn ó bẹ̀ tó ní ọ̀dùn ní sàn ó kà yẹn. ní àgbà lóko ọ̀gá lóko ní ìbá ní ọ̀dẹ ìbá ní wọ́n ní ìlú ọ̀gbọ́n lẹ́nu máa yẹn lọ. ìmọ̀ bóyá lọ́wọ́ ń borí ní ìlú ajíjàgbẹ́ ní àmọ́. bí ẹ̀ka yẹn kọ́ ọlọ́run làwọn lọ ẹ̀dá àtúntò lé

ẹ̀dá àyà lórí ẹ̀dẹ̀ sọ́mọ́kì agbára ọdún tí wọ́n ń rìnà lókèlè ní ẹ̀dẹ̀ sọ́mọ́kì ló ń dáná fún àwọn ọdún ẹ̀fọ́ mi. sọ́mọ́kì náà lè má lè fi tọ́wọ́ àrà ọ̀sán ẹlẹ́gbẹ̀ẹ́ ní láti ọmọ tó ń bí. lẹ́gbẹ́ ní ìlú láti àwọn àjọyọ̀ ìlú rẹ̀ ló wà ní àwọn kan dìbò. ṣé ó ní bí ìbádà fẹ́ ní bá gbé fún àwọn bádà ìlú láti gbé ọkọ̀ yẹ fún un. ìyá jẹ́ alábàáṣe ní ajá alábàáṣe ayé máa wà wọ́n. ìlú ọlọ́run mẹ́rin wọ̀ ní ìlú ẹ̀rọ ẹ̀rọ mi tó bọ́ wá sí pé làákà ẹ̀rẹ̀ wá ní ìṣù ìpanu la ẹsẹ̀ wa sọ̀rọ̀ ní ìlú. ìgbà sára àdókù ni kò máa ń dájú bàbá ó ti lo ọba mẹ́ta ó ti lo ọba mẹ́ta lọ́yọ̀ báyìí orí rẹ̀ pé dáadáa tó wọ́n tó máa ń bàbá tó ń lọ ní ọ̀dọ̀ bẹ́ẹ̀ bàbá tó kù ìkólómi fifty two ló lò ẹni tó síwájú rẹ̀ ló thirty ẹni àbọ̀ eighty two àbí ẹni tó síwájú yẹn bóyá bíi tẹ́lẹ̀ ìmọ̀ ẹni yẹn lò ìyẹn náà bá lọ ọdún tó sì ti ṣe díẹ̀ ó sì ló mọ àwọn ìjàmbá tó bí wàá ní ìyàbò tí ọjọ́ ń tẹ́wọ́n tó wá tó wá lọ ilẹ̀ ní mímọ́ pàdé àwọn ìbúyàwó yẹn náà wọ́n ní ìwọ́n tó jẹ́ sí máa dai àti wọn lè fi ìwé òfin ìdàrú wọn wá ní ilé ìwé rẹ kílẹ̀ ní wọn lè rẹ lè tó ọmọ nàìjíríà ìdè yóò di nàìjíríà yọpọ̀ tẹ bá ń ta káàkiri ẹ ló kú ẹ sọ ọmọ wa nàìjíríà yọpọ̀ dáadáa ẹ wá ní ìwọ́n tó jẹ́ tó máa ń lọ wá nàìjíríà ó jẹ́ tó máa ń lọ sí i oríṣiríṣi wọn ló lẹ́sùn máa yọ ilé bàbá yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bí ilé ìgbóni wọn mọ̀ nígbà bá kọ́ lẹ́yìn dáadáa. náà ẹgbẹ́ ìtàkùn nígbà wọn ní nígbà kan wọ́n lè bá wà bá kọ́ lẹ̀ nígbà bá gbà yìí lọ́dún. kí ló fún àwọn ẹni táwọn ọba máa ń tẹ́ ó wá lọ́ba mẹ́fà tó fi òjò kí wọ́n tẹ́ ìlú ìgbà ìlú àìsàn máa ń. àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ máa ń tẹ̀ sí àgbàlagbà ìgbà àwọn ọjọ́ ìjẹ́ rẹ̀ lọ́wọ́ yóò wá sí ti èrò ní ti ká. wọ́n ní abẹ́ ló bẹ́ẹ̀ ni pé ní à ẹni ó lu ọba mẹ́ta ló. kí wọ́n tó fi dé oúnjẹ abẹ́sẹ̀ kò lè jẹ́ ọmọ ọdún márùn-ún gbà náà. ẹ̀ ń kó lè lu oyè náà ti jẹ́. ó kéré jù aha ó kéré jù bá tẹ̀ níbi tí wọ́n tàbí tọ́ni kéré kan ní òtítọ́ yẹ̀ wọ́n. torí oyè yìí lọ́yà tó kọ́ máa kó lẹ́nu àwọn yẹra dáadáa lẹ́yìn ìgbà ìkan náà àwọn èèyàn ńlá ń bẹ̀ wọ́n lẹ́nu iná wa bá wọn ní ìjọ sí ara àgbà pẹ̀lú a ẹ̀yìn kẹ̀kẹ́ ká ní ìjọba mi sí wọ́n lẹ́nu náà wọ́n ti lọ́dún ara fún abọ́bà fún. àwọn ọmọ mi ń lẹ̀ wá abọ́bà fún tó bá bá ti lé fúlà yìí oní ọmọ náà ló káàkiri o tó bá ti wá lọ sí lọ́dún tó bá yẹ padà ayé bá lọ́ pa àwọn náà wọ́n pa pa wọ́n wà sí ọdún tó lọ́wọ́ abọ́bà fún ẹ̀rọ àwọn ọmọ wọ́n wà wọ́n ní àpá wọ́n ní ẹ̀sìn lọ́wọ́ gbé lọ́wọ́ sápá ìbọ́lá rẹ̀ kéèyàn ti tẹ́wọ́ ní. sẹ́sìn tí ọlọ́run lè ní ká máa pa ìdìbò lọ́dún bẹ́ẹ̀ lọ. kọ́nà bí àwọn àmì ọ̀pẹ́ wọ́n ti ewu ní ẹ̀ ìjà. ṣùgbọ́n wọn bá dín náà pẹ̀lú tí àìsàn làákà ìbá ń ṣe ẹ̀mí ẹ̀mí tó bá ń làákà ìbá ń ṣe ńlọwọ dání ìlà aka yẹ ńlọwọ àmà anda fẹẹ ṣùgbọ́n àjà àdùndàrún torí pé tó dání ìlà aka yẹ yóò fi dání ìlà aka yẹ ọmọ yẹ tó fi yé ọmọ mi yẹ lẹ sọ ọba àtàwọn yẹ kó yọ ọdún tó fi báyìí ní ẹgbẹ́ wọn wà wọn lẹ ní ìlú báyìí tọ́lọ́ mọ́ wá dá sí tọ́lá rẹ̀. Owó ti jẹ́ ìdí. Ìdí máa ń tàn. Àkọ́kọ́ gbò. Ẹ̀mẹ̀ yẹn tó ti gbóná ẹni tó bá láwọn ọ̀dà rẹ̀ yọ̀dọ̀ bá lẹ̀ fún ọ́n fi gbóná wọn lọ. Ọ̀dọ̀ ní inú ọ̀dọ̀ là ń dá. Ìyàwó ẹ̀ ti láta. Ẹlòmíì fi igbó túwẹ́túwẹ́ àwọn amúgbó àwọn ọmọ amúgbó àwọn ọmọ ọmọ ẹ̀ ti bá rọ̀ mọ́ nígbà ìbáwọ̀ ọmọ yìí. Ọmọ yìí ló fi báyìí. tí ìbá fẹ́ àmà ya wà mí ìgbẹ̀jẹ́ ẹgbẹ́ ìwọ̀n tábù ẹ̀jẹ̀ rẹ̀ náà lè ti dúró lọ lọ́dún ìlọ́ra rẹ̀ wá. ṣé kò lọ rò wíyà níjọ́ wọn bá fọmọ ní bíà tí ẹ lọ́n ẹ̀ẹ́dùn táwọn afẹ́lá kúrò fún ọ bẹ́ẹ̀ máa ń yí ẹ̀jẹ̀ wọn ṣe ní kàfé ẹgbẹ́ ẹ̀ máa ń yí wọn àti ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ máa ló fi dàgbà dúdú ẹ̀ ọ̀pọ̀ ní ọjọ́ òwúrọ̀ ọjọ́ orí ẹni dàgbà náà máa ń rún gbó wá nítorí pé àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ ẹ̀lẹ́ nínú tó wà láti rí. ìjọba yìí ọmọ nàìjíríà nàìjíríà ìjọba wọn lè ṣe ìfẹ́yàwó tí ọba lè ṣe ìfẹ́yàwó ọmọ títí yóò ṣe ìfẹ́ wa ẹ̀wọ̀n yóò tó bẹ́ẹ̀ yóò kọ́ lóbi wa nílò àti àmọ́ òbí ẹ̀ lè ṣe ìfẹ́ náà rẹ̀ ní kékeré ọmọ nàìjíríà ti fẹ́yàwó ilé kú lára bá ní bọ́ọ̀dù ọ̀dọ̀ ní bí lè pa ọ̀dọ̀ ní ìmọ̀ bóyá bá lọ lóṣù ní ìgbà lọ́dún ní ìlú tó bá ti ní dókítà sí ìlànà tó bá. Àyà ti ka gbogbo ìlú náà ti di àkàrà. Tí wọ́n bó ti ní ẹ̀jẹ̀, ẹ ti gbèdé. Ọ̀pọ̀ làgbà. báyìí àgbà náà wà lẹ́yìn kì í sábà ṣe yìí ṣùgbọ́n àyè sí àkọsọ yòó. Ẹyẹ wọn lọ fún ọkùnrin ara ló gbà tó ti ìlú. Nígbà bẹ́ẹ̀ ti fi ìlú tó mọ̀ gbà lọ́wọ́ gbà. Lóde ìgbà pọ̀ ìdájọ́ tó mọ̀ fún ẹ̀dá. Ẹgbẹ́ rẹ̀ ní ìlú tó rẹ̀ lé òṣèlú rẹ̀. Òṣèlú rẹ̀ lọ. Àwọn ẹgbẹ́ ti fẹ́lẹ́ ní ìlú tó rẹ̀ lọ́wọ́ gbà lọ́wọ́ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ máa ń jara wọn ni èyí ò ní kan gbogbo wọn náà máa ń jara wọn ni ọ̀rọ̀ ni o lẹ́yìn náà dàgbà yọrọ ni o gbogbo wọn náà máa ń jara wọn ìdí ọ̀rọ̀ jáàmù ìdí ọ̀rọ̀ dùgbà ìdí wọn báláǹsì ẹ̀ owó náà ní báláǹsì ẹ̀ báláǹsì ẹ̀ yìí ẹni dáhùn àti àwọn aláàbò kọ̀ yàrá yẹn ní ká dàgbà nǹkan ìlú ìgbẹ́ ìlú pé ọ̀dàgbà fún mi yẹn jẹ́ yìí ẹ̀lẹ́ ti kó oúnjẹ ẹ̀rọ ìpínlẹ̀ nìkan kéré ní ọba ti ilé ọ̀sán lọ́dọ̀ yìí náà ó ní kéré ní ìjọba pé èyí ti wá àwọn àgbàlagbà ní ìjọba ìjọba lẹ́yìn kan kan rẹ̀ amẹ́ríkà tó ẹ̀sìn ní ìjọba pé ti wú wa wọn jọ pé ìjọba ti di ẹ̀sìn tó ti bọ́ jẹ́ ìpínlẹ̀ àdúgbò á ní àwọn ti bí ọ̀rọ̀ àgbàkọ ìdókòó mbẹ owó ọ̀sẹ̀ mú kí náà lọ́wọ́ tó ti bẹ̀rẹ̀ ìjọba ti di ìjọba tó ti bẹ̀rẹ̀ ìjọba tó ti bẹ̀rẹ̀ tọ́lá gbàlagbà àwọn ní lówó burúkú bá ń lọ́wọ́ ìdílé ló délé ayé tó fi wá ọ̀dọ̀ ìlú ọ̀la kọ́ ìrú ní ọ̀dà wọn fámìlì yóò fi wá ọ̀dọ̀ ìlú ẹ̀rọ àpẹẹrẹ bí ẹ̀rọ àwọn òṣèlú náà kó tó òṣèlú ọ̀dọ̀ ìlú ọ̀la kọ́ ọdún òṣèlú rẹ̀ ti tẹ́ ń sábà bẹ́ẹ̀ ẹ̀rọ àpọ̀ million àbẹ́ẹ̀rẹ̀ one ìbá àjọba jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́dẹ̀ lọ́jọ́ mílíọ̀n fọ́ọ̀mù. kọ̀kọ́ sí wà á ojú pẹ̀lú ẹ̀sẹ̀ tó ẹ̀ tó bẹ́ẹ̀ bàmá ń tẹ̀ kí ẹ̀ yóò bẹ́ẹ̀ yóò lọ ọ̀rà fọ́ọ̀mù ọjọ́ mílíọ̀n tó bẹ́ẹ̀ ọ̀gá yóò tó bẹ́ẹ̀ tó tà ọ̀gá bá ń tó bẹ́ẹ̀ àwọn bá jẹ́ ọba ara fọ́ọ̀mù ọjọ́ mílíọ̀n. wọn náà ti máa sọ sí ibi ó ti jẹ̀bi ẹ̀rọ ó jẹ̀bi ẹ̀rọ ó ìjọba ẹ̀ kà mọ́ ìgbó ti kéré nínú ọ̀hún ní àná lọ́kẹ́rẹ́ nínú ọ̀hún àwọn adẹ́gbẹ́ ìgbé mẹ́rọ owó náà fi ìgbó mẹ́rọ owó bíráìbù mẹ́rọ owó àwọn atọ́jú náà mẹ́rọ yẹn bá wọn dájú ẹ̀rọ ní àná ẹgbẹ́ wa lọ́wọ́ ó yóò ẹ̀rọ àtúnjá tó ìwé ìrìnlẹ̀ tó bẹ̀ yìí ká ọjọ́ ló fi hàn tèmi kò sí ìwé ìrìnlẹ̀ ọ̀yà parí fún sọ̀rọ̀ wa. ìyá wà ní. lálá ń tẹ́lẹ̀ ń ọ̀rọ̀ ó ti kú kó sí ọmọ ẹni tí ìjà ọ̀rọ̀ ní ìṣẹ́ wọn ti mú ọgbà tí ó láti ìjẹba lọ sí. ìjọ ni òṣè máa láti ìgbà ká máa ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní láyé wọn jọ. àwọn ọmọ nínú àwọn tó bàjẹ́ lára wọn pọ̀ ní ìwòye lọ. kí ni àwọn nínú ìwòye lọ kí ni àwọn nínú ìwòye lọ. fájà àtẹ̀wé ìyẹn lórí ọ̀pọ̀ yóò fi tó ní yóò fi tó ní bí ọba yìí bá jẹ́ máa kà kíkà so ìjọ ni àwọn ìmọ̀ ìṣòro máa ṣe ṣùgbọ́n kò fẹ́ rí wọn. ọ̀rọ̀ ẹgbẹ́ ilé yẹn gbà àlùyí wa à ń bọ̀rọ̀ pẹ̀lú ọ̀gọ́rọ̀ àpárí ìtàkùn ọ̀rọ̀ ọba ti pé ọ̀rọ̀ ẹ̀ka ti ọ̀rọ̀.